إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك فن الله تعالى أباتي وشأن لي مئتي بالإسلام tó تسي yọ̀ǹda fún wa láàárọ̀ yìí láti kí ìrun àwa tí ọlọ́run ò sì yọ̀ǹda fún láti kí ní jàmá abẹ́ Allahu Ta'ala àtàwátá kí ń jàmá àtàwátá àrí kí ń jàmá ọlọ́run kò gbà ní ìbáàdà fún wa. àwa bẹ̀ ọlọ́run ọba àlekè ọ̀la kó má yọ wa nínú dáírọ̀ Islam Insha Allah Ta'ala a máa tẹ̀síwájú nínú àlàyé tá à ń ṣe lórí ìwé two hundred golden hadith from the messenger of Allah ti Abdul Malik Mujahid kọ ti ilé ìtẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia tó gbé jáde hadisi ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́ta hadith number forty six ó ní a máa gbéyẹ̀wò láàárọ̀ yìí hadith náà wà nù sọ́yìn Bukhari hadith number twelve hadith ẹlẹ́ẹ̀kejìlá ni nọ́mbà rẹ̀ nínú sọ́yìn ti imam al-imam al-Bukhari ó lọ báyìí pé òjíṣẹ́ ọlọ́run tí kí atọ́ lọ́lọ́run bẹ́ẹ̀ fún sọ pé inna rajulan sa'ala an-nabiyya sallallahu alayhi wa alihi أي الإسلام خير فقال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف لكن إن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير فقال تطعم الطعام wàtàkùrọ̀ ọ̀sálàmà alẹ́mẹ́nà àrọ́fta wàmẹ́lẹ́m tààrí ìtumọ̀ rẹ̀ ní bọ̀rọ̀ gidi wọ́n ní iná rọ́jùlán ọkùnrin kan sáàlà nàbí ya sọ́lọ́lá àlìwàsálàm ó béèrè lọ́wọ́ ànábì wa muhammad sọ́lọ́lá àlìwàsálàm pé ayyul islami èwo nínú islam khairun lólóore jùlọ fàkọ́ọ́l òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam wádà ló ń pè tó tọ́ ìmọ̀ tọ́ àmà kó fáwọn èèyàn ló ń jẹ wàtàkùrọ̀ ọ̀sálàmà kó sì máa sálámà alaman arọ́pta sí ẹni tó bá mà wà máa lamtari àtẹni tó mà ìtumọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí ní bọ̀rọ̀ gidi inna rajulan dájúdájú arákùnrin kan sẹ́ẹ̀ sa'ala nàbíyá sallallahu alaihi wasallam ó béèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam pé ayyul islam khayrun èwo nínú islam ló lóore jù faqal òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam wá dáhùn pé tut'imu ta'ama fífún àwọn èèyàn ló ń jẹ wa taqra'u salama kosima salama ala man arafta siyani to ba ma wa ma lam ta'rif atani to ma ala ilori abisi ni shoki ala awon eko po ninu hadith yi eko ala koko ni awon sahaba je ni to nbere nkan ti won ba ma muhammad sallallahu alaihi wasallam masi ma n se wadi nkan to ba loju lodo anabi muhammad sallallahu alaihi wasallam afa ilé ìyọnu ọ̀rọ̀ tó sọ pé inna rajulan sa'ala nabiyya sallallahu arákùnrin kan béèrè lọ́wọ́ ànábì njẹ́ ò bá yéèyàn èèyàn máa béèrè kò ní bá mú ká sọ pé wọ́n ṣe ìtìbáàrò yàní ìtàbàrò rasul ọ ìmùtàhánà ò kò bá mú ká sọ pé wọ́n ń dá ànábì wò tàbí wọ́n ń gbìdánwò rẹ̀ ẹni tó lè ṣèyẹn lẹni tí èṣe mùsùlùmí bóyá àwọn yẹ̀wò di tàbáwọn nàṣọ́rọ̀ tí wọ́n ti ní ìwé bíi atawrot àti injil pẹ̀lú zabur ṣáájú kánábì ò tó dé bóyá wọ́n fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ pé òjíṣẹ́ ọlọ́run ọba lànàbí sallallahu alaihi wasallam nínú táwọn ti kà nínú àwọn òwe tí wọ́n lè wá béèrè láti fi mọ̀ bóyá tàbí nínú táwọn ànábì wọn ti sọ fún wọn rí tó wà ní àkọọ́lẹ̀ lọ́dọ̀ wọn tàbójá àtẹnudẹnu láti fi mọ̀ bóyá òdodo ọ̀dọ̀ ọlọ́run ànábì tí ànábì wa sallallahu alaihi wasallam nabiyul ummiyi ni annabiyul ummiyi ànábì tí kò mọ̀ kọ tí kò mọ̀ ká ṣùgbọ́n àní tí ìmú ìsópè o ànábì kì í ṣópè o ẹ rí i pé ọlọ́run bá náà sọ ọ́nù Qur'an lọ́pọ̀lọpọ̀ ààyè inú suratul Jumu'ah ọlọ́run ni walladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayatihi òun ló gbé òjíṣẹ́ tó jẹ́ aláìmọ̀ọ́kọ mọ̀ọ́kà illiterate àìmọ̀kọ́mọ̀ọ́kà kì í ṣe uneducated kì í ṣe tí ò lẹ́kọ̀ọ́ tí ò mọ̀ kọ́ tí ò mọ̀ kà torí náà wọ́n wò pé nígbà táwọn bí ò lè kọ tí kò sì lè kà kò láǹfààní láti ka àwọn ìwé tó ti ṣáájú bíi taorita injil àti zabur àìmọ̀kọ́mọ̀ọ́kọ mọ̀ọ́kà ànábì ìròyìn oríire ló jẹ́ fànábì ó sì jẹ́ ìròyìn ìdùnnú fún àwa mùsùlùmí náà lọ́nà wo ni ẹ̀sùn dídàwé àwọn nàṣọ́rọ̀ àti yẹ̀wúdí kọ kò ní fi kan ànábì ẹ̀sùn wípé ànábì lọ jíwé wọn kà ló fi mú wá kò fi kan ànábì a sì mọ̀ wípé ẹ̀sìn yẹ̀wúdí àti nàṣọ́rọ̀ kò dọ́dọ̀ àwọn níbi tàbí ànábì sí nílùú pé ìyẹn ti rí yẹn ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tààrí kọ́ ò pé ìbéèrè téèyàn ó kì í ṣe tí ó tún máa dá làákàyè ń ta béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ láàmú pé kí la gbà lérò eléyìí wá ń gbà láàrin fàyọ́ngbà tí ọkùnrin náà ní ayyul islami khayrun ṣókí ni ẹlòmíì tá a bá ṣe dánilẹ́kọ̀ọ́ àbí tá a bá ṣe báni sọ̀rọ̀ tán tó bá lóun fẹ́ béèrè ọ̀rọ̀ odidi ìṣẹ́jú kan ní òfin máa sọ̀rọ̀ rẹ̀ tó bá parí ọ̀rọ̀ ẹ̀ ẹni tí ń bí wà lẹ́jọ́ kí ni ìbéèrè yín gan-an o ah, yóò tuntun bẹ̀rẹ̀ kí lẹ fẹ́ béèrè gan-an ah, ẹ̀ẹ́dẹ́gbẹ́lẹ́ ó mọ ní ṣókí ó mọ níwọ̀nba ó sì yéèyàn ayul islami khairun èwo lólóore nínú lólóore nínú islam tàbí ṣe ṣùgbọ́n tó máa lé wo lólóore nínú islam ṣé túmọ̀ ìwà nípa àwọn kan bẹ tí ò lóore khairun bí tó lóore jùlọ ẹlẹ́ẹ̀kejì kì í ṣe pé islam gangan àwọn àfáà sọ radiyallahu ta'ala anihum wa bọ́ ọlọ́run ọba kó bá yẹn ní sọ àwọn àfáà ẹ̀rí pé àdìtì ń sọ ìbùkọ́rí ẹlẹ́ẹ̀kọkànlá irú béèrè náà lẹ́lòmíì tún béèrè yàtọ̀ sárákùnrin òní ayul islami afdol èwo ló lọ́lá jù nínú islam ó làwọn afáà fi ṣàlàyé fún wa pé n tá àfáà yìí ń sọ ìbéèrè rẹ̀ ni wípé nínú islam tó sọ yìí ọ́ ẹ̀túnmọ̀ rẹ̀ yóò ní tá à ń pè ní tẹ̀kìdìrì pẹ̀lú ẹni tó sọ pé ayùl islam afdol yìí pé ìwo ló lóore jù ní islam wọ́n ní ayùl dáwìl islam nínú àwọn mùsùlùmí àwọn tá à ń sọ pé mùsùlùmí ni wá ta lẹni tó jẹ́ pé ó lọ́lá jùlọ ti islam afdol yẹn wọ́n sì mẹ́rin wá nínú imam muslim pé mùsùlùmí ní afdol náà mùsùlùmí ló jù tánàbí fi dá lóhùn pé mùsùlùmí náà. min lisanihi wa yadihi ẹni táwọn mùsùlùmí là níbi aburú ahọ́n rẹ̀ àtọwọ́ rẹ̀ ṣùgbọ́n eléyìí tí ànábì bí arákùnrin ń béèrè pé ayé islam khayru èwo ló lóore jù ní islam yìí yóò máa túmọ̀ sí pé ayò kìsọ́ọ̀lì fil awwali ayò kìsọ́ọ̀lì ayò nínú àwọn nǹkan tí islam gbé kalẹ̀ nínú àwọn ìwà dáadáa nínú àwọn ìṣesí dáadáa èwo ló dáa jù èwo ló ṣàǹfààní jù hmm? tàkọ́kọ́ mọ sọ fún wa nípa lára ilé ń sọ fún wa nípa àǹfààní tó jẹ́ pé ẹ̀san rẹ̀ gan tí ọ tó jẹ́ pé àǹfààní rẹ̀ yóò sì tún kárí ànábì wa dáhùn pé àwọn nǹkan tí Islam gbé kalẹ̀ tá a lè máa ń ṣe èyí tó lóore ń bẹ̀ dáadáa tí ládàá rẹ̀ pọ̀ tó gan tí ọ tí èèyàn lè sọ pé yé báyìí ni tó sì tún ṣàǹfààní táǹfààní rẹ̀ ó kárí ànábì ní tọ́tọ́ àìmọ̀ tọ́ àmà máa fún àwọn èèyàn lóúnjẹ ni àwọn èèyàn wo láàfún lóúnjẹ tábàwọn ní suratul insan ní Qur'an suratul dahr ọlọ́wọ́n bá àlekè ọláròyìn àwọn tí wọ́n wà lùjọ́nà nínú ìròyìn tó fún wọn ni wípé wa yut'imuna at'ama ala hubbihi miskinan wa yatiman wa asira wọ́n máa ń fún àwọn èèyàn lóúnjẹ tó ń ti fáwọn náà nífẹ̀ẹ́ láti jẹ oúnjẹ yìí miskinan àwọn aláìní wa yatiman àwọn ọmọ òrukàn wá àṣírà àtàwọn tó ń bẹ nínú bìkú ẹrú ó fi hàn pé oúnjẹ yìí ni kùránì sọ bí ẹni àkọ́kọ́ ò làwọn aláìní àwọn aláìní yìí wọ́n pín sí méjì àwọn kan là ń pè ní tálákà tálákùtà olòṣì pọ́nbélé tó pé tó bá ná igba one thousand naira ẹgbẹ̀rún naira kò ní rí hundred naira àwọn kan ń bẹ àwọn miskin masakin àwọn èèyàn ń di wọn tí wọ́n bá fẹ́ ná one thousand wọ́n lè rí four hundred naira méjèèjì yẹn àwọn yẹn á máa fún wọn lóúnjẹ wà á sí rán àwọn tó wà nígbèkùn ẹrú ó ṣeé ṣe láwùjọ wa ká mọ́ra àwọn ẹrú ṣùgbọ́n àwọn èèyàn ń bẹ nínú gbèkùn náà lónìí àwọn èèyàn wà nù kíni wọ́n wà nù gbèkùn náà bí àwọn tó wà nínú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n ń pè ní correction sentencing correctional center àwọn ti sọ di wọn pé ní prison mọ́ nàìjíríà wọn láwọn ń pè ní correction center àwọn tó wà náà gbẹ wọn àwọn mùsùlùmí wà ń islam àjọ ní bukata ni torí náà ọ̀nà wo lóúnjẹ yìí lè gbà dọ́dọ̀ òun gan máa mú lẹ́yọ kọ̀ọ̀kan bá ṣe jẹ́ kí ó lọ bá ṣe nígbà ọdún ọdún léyà àti ọdún ìtùnú ààwẹ̀ nínú ọdún léyà ẹ ó rántí wípé àwọn ìjọ kan láti orílẹ̀-èdè Arabia ń gbà yẹn tá ń pè ní haromin masakatu haromin foundation wọ́n ń ń gbà yẹn tó bá sì dàsìkò léyà wọn máa ń pa màálù láwọn ààyè káàkiri orílẹ̀-èdè Áfíríkà Nàìjíríà ní ọdún kan tí mo lọ fún iléyà hmm? ọdún nǹkan bí nineteen ninety two àbí nineteen ninety three yà tí mo lọ èrò pọ̀ nídìí ẹran ìdíbi pé àwọn èèyàn tó wá láti gba ẹran ọ̀fẹ́ màálù àwọn baálé bá náà kì í ṣe àwọn ọmọ kéékèèké o ìbídí ẹ̀tún kéré mẹ́jọ náà àwọn àgbàlagbà wàláyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wọn ni ò rẹ́ràn gbà lọ́ọ̀lẹ̀ èrò pọ̀ débi pé ó tún fẹ́ di pété yẹn bá mọ́ ẹ̀ nínú ilẹ̀ dárúkọ àdúgbò yẹn lọ́yọ̀ níbi tí wọ́n ti ń pín ẹran yẹn nítẹ̀mí kan fẹ́ fàyọ ni pé téèyàn mọ̀ rò páwọn èèyàn ní bùkátà àti àfà so tó wá dọdún léyà ládùúgbò táwa ń gbé tó bá pa wà nínú àwọn tọ́lọ̀ ń bùkún nígbà táwa ti ra àgbo tiwa sílé kò sí àti sọ fáwọn alápàtà tó jẹ́ mùsùlùmí á sì ti ṣàlàyé fún wọn lẹ́kùnrẹ́rẹ́ wọ́n dé láti yan iléyá báyìí wọ́n á pa ẹran yẹn wọ́n á gé fáwọn ọ̀nà hmm? àwọn èèyàn wa máa gba tiwọn láti ní bákò báàgì kan tí wọ́n ń pè bákò sack báàgì yẹn wọ́n máa kó sínú ẹ̀ sack báàgì wọ́n máa kó fún kálukú èèyàn sì lè ti ṣètò nígbà míì jẹ́ pé àwọn bàbá bàbá bàbá tí wọ́n máa pẹran léyà tẹ́lẹ̀ tá a rí pé wọn ò lẹ́ran léyà lọ́dún yẹn tó bá ti kú àárọ̀ ọ̀la lálọ́ kọrúkọ gbogbo wọn Hmm, láti láwọn èèyàn tí ó bá wa kọ́ àwọn ìyá pàápàá àwọn ìyá tí wọ́n jẹ́ opó nínú ilé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n kó ọmọ tì hmm, bádùúgbò tí wàá ń bi tá à ń gbé ó lè jẹ́ àdúgbò tó jẹ́ pé ẹran gan ń ṣòfò wò rí èèyàn jẹ bó bá parú màálùú bẹ́ẹ̀ yóò tàdé ni á wo àdúgbò tó jẹ́ páwọn èèyàn ní bùkátà sí irú nǹkan bẹ́ẹ̀ gbé hmm, wa wa ta bá wà lẹ́kọ̀ọ́ àwọn àdúgbò míì àwọn ibi tí ò sí ní bi tí èsì ara kò yí wọn yẹn àwọn ibi yẹn wọn àti èsì ara lẹ́kí wá sísàlẹ̀ àwọn ọ̀tá kankan wọn yẹn mo ṣe gbogbo àwọn ọbẹ̀ yẹn a lè ṣe síbẹ̀ àwa tá a wà nìbàdàn àti gbogbo ìlú káàkiri a lè ṣèrú ètò yẹn a lè wọn lẹ́kọ̀ọ́ kó jẹ́ pé ìlú wa bóyá ọmọ àlòbù ni wa ọmọ kan fún wa ni o ẹlòmíì ìlú rẹ̀ láti ìkúlò wà ṣùgbọ́n òní wálé iléyà bóyá nítorí ìdí kàbíbí mi nínú ìdí ni pẹ́ lómi ó ti lọ hajj ọdọọdún ló máa ń lọ hajj wọ́n á ti ṣètò yàtọ̀ sí pé ó ra àgbò tó rí àwọn olówó míì máa ń ra àgbò fáwọn èèyàn irú màálù yẹn ládùúgbò àti wá àwọn brothers tàbí ìmáàmù bẹ̀yẹn àwọn apá màálù màálù mélòó lè tó wọ́n lè sọ pé ẹyọ kan tó wọ́n lè sọ pé méjì ara àwọn màálù tó dáa tó gbó dáadáa àwọn èèyàn á ti kọ orúkọ wọn wọ́n á ti ṣètò wọ́n á ti gé tílẹ̀ bá ti mọ́ lẹ́yìn tí wọ́n bá ti dìde báyìí wọ́n kàn lọ́mọ gbé fún bàbá yẹn ni a sì lè sọ fún wọn pé kí wọ́n wá gbà ọwọ́ wọn ní òwà a sì ti fà àwọn ẹ́sà lẹ̀ torí pé lómi ò sọ pé òun fẹ́ lọ gbẹran bíbá àwọn èèyàn tẹ̀lé ládàá téèyàn gbà ń bẹ̀ yẹn òkèrè bẹ́ẹ̀ náà nígbà tó bá di túnú àwẹ̀ zakato lè fitiri ó lè mọ́tò àwọn èèyàn fẹ́ jẹran àlè fún wa bẹ́ẹ̀ torí pé jẹ́nu àṣà wa àti ṣe sí wa pa fẹ́ràn ìran jíjẹ hmm? tòkẹ́ ìmọ̀ tán àná bẹ́ẹ̀ náà nínú ọdún léyà náà yàtọ̀ fẹ́ràn tá a pa yẹn a lè ti ṣètò àwọn rẹ́sì ó láwọn èèyàn máa ń sábà jẹ jù lásìkò tó bá dínú ọdún ọdún léyà àtọdún túnú àwẹ̀ yàtọ̀ sí léyà àti túnú àwẹ̀ àwọn tá a tún lè fún àwọn èèyàn lóúnjẹ ní ká wo ààyè táwọn èèyàn ti ní bùkátà sí oúnjẹ gẹ́gẹ́ àwọn campuses wa universities polytechnics and colleges of education tá a bá lọ sọ́dọ̀ àwọn àmì ìrù MSS níbẹ̀ wọ́n mọ àwọn indigent students àwọn tí ò ní gbàtẹ́mi wà yunifásitì àwọn tí ò ní àmọ̀ wọn dáadáa àwọn míì tí ẹ máa ń gba Islam gan táwọn òbí wọn ò pa wọn tì sísá mi kì í lọlé brọ́dà mi kì í lọlé tẹ́ pé yóò máa dọ́gbọ́n títí títí wọ́n máa tu àwọn òbí ẹni wọn ó pa tì ní àwọn brọ́dà ni ó máa nú àìní tiwọn ni ó ti máa fún olú yẹn wá béèrè campus bàjọ àwọn indigent students jálè rí wọn náà ó wà ó lè jẹ́ àpò ráìsì tí wọ́n bá ti wọlé semester báyìí èèyàn lè ra ten bags of rice fún wọn bẹ́ẹ̀ èèyàn lè ra five bags one bag half a bag bọ́lọ̀ ń bá ṣe ní kéèyàn nítọ̀ torí bá a ṣe ń sọ kì í ṣe pé kéèyàn jẹ́ mílíọ̀nìà àbí mọ́tí mílíọ̀nìà ni à ń sọ kódà èèyàn lè jó níṣẹ́ oṣù tó jẹ́ pé owó oṣù rẹ̀ ojú fifty thousand naira tó ń gbà lóṣù lọ lè jẹ́ gbẹ̀lẹ́ yín o lè wà nù campus ìwọ́n kan lè mọ tajà ń bẹ̀ wájú wo yín bí jẹ́ ń pẹ̀sán kan tó ká àtọ́dá ah, yóò ní èyí ó ti mọ̀ kò ní tọrọ sísá yóò ní ewu ti mọ̀ irú ẹni yẹn ti mọ̀ kókè ẹ̀ ṣe wọlé sí mẹ́sà ẹ̀ bó ṣe rọ́bà rẹ̀ sí méjì àbí mẹ́ta bó ṣe rọ́bà ẹ̀wà méjì àbí mẹ́ta ó ti lọ fún irú àwọn nǹkan báwọn yìí ó ṣe pàtàkì so irú àwọn indigent student yẹn a máa ṣe lánàá mo sọ̀rọ̀ nípa ṣífẹ́ǹkì Abíọ́lá nípa àdéhìsì tí a kà lánàá tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé fàṣúlì tó àlà àlàkàtì ìfìlà hákì ẹ̀rí ó ná gbogbo dúkìá ìṣojú ọ̀nà ojú ọ̀nà ẹ̀tọ́ mo rántí gbà yín ní fúta fifty thousand naira fifty thousand naira ló fún fúta kan máa fún indigent student nígbà yẹn owó gidi ni téèyàn bá ní old fún school authority káwọn èèyàn lọ máa gbà fifty thousand fifty thousand owó ńlá ni o torí ńgbà náà ninety naira lówó hostel téèyàn ó san fọdún kan o gbogbo owó téèyàn fi lọ sùkúl gbà náà lè mọ̀ bọ́tò owó ni lọ́dọ̀ àwọn òbí náà ni wọ́n lára wọn tí mo kàn fẹ́ fàyọ ni pé ìròrí tó dáa ni ṣùgbọ́n tá a bá fẹ́ ṣe ń sìn àwọn ò ní lọ fún school authority o torí pé tí wọ́n bá lọ fún school authority ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ yóò ní kò ní dọ́dọ̀ wọn torí ẹlòmíì ò ní process oríṣiríṣi so ìyẹn tún jẹ́ àṣìṣe kan tí àwọn tọ́lọ́run fún nínú àwa mùsùlùmí tá a máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ẹkún tó bá rí mo lè mo máa bá wọn sunkún tí wọ́n bá ná tí wọ́n lò pa àwọn náwó sójú ọ̀nà ọ̀nà wọn ò ní béèrè lọ́wọ́ àwọn òní mímọ̀ kàtó wọn kà dédé rúurí gbọ́dọ̀ ẹ̀kẹ́ lómìn náà èròǹgbà rẹ̀ wàláhà làwọn lọ́run ló rọ́kàn ẹ̀ lómìn òṣèlú ló fẹ́ ṣe o tí wọ́n fi máa pariwo ẹ̀ nǹkan tó yẹ pé kò ní í ṣe àwọn mùsùlùmí gangan láǹfààní lẹ̀ lómìn máa ṣe yóò ní ẹ humanity lọ́lọ́run ní ká gòdì sí náà humanity ṣùgbọ́n àdìyí fi wà ẹ́ ẹ̀rí ńgbà tí a bá jẹun tí wọ́n bá fún wa lóúnjẹ ìṣídùn tàbá jẹun náà àdúrà tánàbí ní ká ṣe fún ẹni tó fún wa jẹ ni pé ọba àlekè ọlá sọ àbí ànábì wa Muhammad sallallahu alayhi wa àdúrà tó ní ká ṣe hmm? ó ní aftọrọ indakumu aftọrọ ó káwọn kí máa ṣìnú ọlọ́run jẹ́ kó jẹ́ fáwọn ẹni rẹ ní ó máa jó oúnjẹ rẹ àwọn ẹni rẹ hmm, àwọn mùsùlùmí àwọn tó ní imán wà sọ́lá ti àlẹ́ ìkùnbùlì màláìka àwọn màláìka ọmọ ṣàdúrà fún yìí o yóò lọ jẹ́ káwọn màláìka ọmọ ṣàdúrà fún yìí. ṣé rí nísìn tó náà kí ẹgbẹ́ gẹ̀yìn kan dédé lọ gáràjì oúnjẹ fáwọn bọ̀tọ̀ kéé eh, wọn àmọ́ pariwo ẹ̀ nọ́ọ̀nọ́ọ̀nọ́ọ̀nọ́ọ̀nọ́ your constituency òun ni priority ẹ̀ ní number one hmm? ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó mùsùlùmí ẹlòmí olóńkọ utility lè lọ kọ́ hospital kan gbé fúnjọba alóhùn tí a ń bẹ̀rẹ̀ fúnjọba kí ìlú lè dáa kò bá mú tó béèrè lọ́wọ́ àwọn onímọ̀ tí ó wà nínú ìlú tó fẹ́ ti gbé nǹkan hospital tó fẹ́ gbé fúnjọba yẹn béèrè lọ́wọ́ àwọn mùsùlùmí tó jẹ́ àáfàá onímọ̀ bẹ́ẹ̀ wọ́n ó ṣàlàyé tó wúlò fún ọ tó gbà ládá yàtọ̀ sí ti ṣe kárí mi tí gbogbo ayé ò mọ̀ pariwo ẹ̀ dáadáa ó wà ó lẹ pé àsọ pé yẹn jẹ́ ìwọ̀nù ìṣẹ̀rẹ́ islam ṣùgbọ́n fàlẹ́ afdol alẹ́ afdol tó lọ́lá jù káwòye sí mi dáadáa o <clears throat> tí mo ń ṣàlàyé yìí o tó ló ní mo fi ṣàlàyé wá lọ campus lọ bá àwọn mss àmì àwọn ọmọ mùsùlùmí torí pé táwọn bá jẹun tí wọ́n bá ń kírun tó jẹ́ pé wọ́n lálàáfíà wà wà máa gba láàdá látara dáadáa wọn tí wọ́n ń ṣe wà máa gba láàdá látara wọn tí wọ́n ń ṣe ẹlòmíràn akàndínlẹ́ lọ gbẹ́bẹ́ wò sáàrin ìlú àwọn mọ́ṣáláṣí táwọn èèyàn ti fomi rẹ̀ ṣàlù aláwà o tí ò ní bọ́ o tí ò sí kàǹkà ń bẹ̀ o yóò kàn lọ gbẹ́ yóò ní for everybody for humanity lórí ibú ni we are not doing things for humanity in Islam we are doing it lila torí pé Ọlọ́run ní ká ṣe Ọlọ́run tẹ̀sán bá ṣe ṣe àwọn mọ́ṣáláṣí jímọ̀ wà tó jẹ́ pé kì í sómi ń bẹ̀ tó bá irú bọ́ọ̀wù tó ló gbẹ́ sàárín ìlú yẹn lọ gbẹ́ sí mọ́ṣáláṣí jímọ̀ wo àwọn èèyàn tí òfò mi máa ṣàlùwàlá ní ọjọ́ jímọ̀ wo ládàá tó gbà gbogbo àlùwàlá wọn tí wọ́n ṣe pátá ládàá tẹ́nì kọ̀ọ̀kan gbà tó wáyé pé mẹ́wàá lẹ́nìkan gbà mẹ́wàá náà wọn kọ̀ fún un gbọ́nkálukú bá sì ṣe ṣàlùwàlá ń dá sí ládàá wọn ó ṣe pọ̀ tó gbogbo ládàá wọn bí wọ́n ṣe wá pọ̀ tó ń tabáṣírò ẹ̀ papọ̀ exact ládàá yẹn ni wọ́n kọ̀ fún wọn náà láì nídìí ládàá tí wọn náà kú bó ṣe bó ṣe kéré mà hm? iye ládàá gangan ni wọn kọ fún wọn wọn ètò kọ síta ẹlòmíì tí wàá mú ògógóró tó mú mi sí ẹlòmíì àwa pọn mi rẹ yẹn gan àfi máa rú ẹmu nígboro àwọn tó ń tẹ ẹmu àwọn náà wàá bù ń bẹ mú lọ máa fi rú ẹmu tí wọn ń tà àwọn tó ń tẹ ògógóró wọn á bù wọn máa fi hm? àwọn aṣẹ́wó náà wọn wàá pọn wọn fi máa wẹ̀ ń bẹ́ẹ̀ lọ́gbọ̀n èèyàn máa ń ronú kéèyàn tó a sọ pé tàdúgbò yẹn ò dáa ṣùgbọ́n tá à ń ṣàlàyé ni pé Islam yẹn ni constituency number one nígbà tó bá ṣe yẹn tán tó bá béèrè lọ àwọn afá gan tó bá yẹ pé tìgboro lòún fẹ́ wọ́n tún ṣàlàyé ibi tó lè fi sí kí ó ti wúlò fún àwọn èèyàn tẹ́ pé wọ́n ní bùkátà sí àwọn àwùjọ míì wà tó yẹ pé mùsùlùmí ló pọ̀ jù ńlẹ̀ ẹ̀ tẹ̀ bá lọ sáwọn bíi ẹjọ́ àwọn àgbẹ̀dẹ area àtàtẹ́pẹ́ predominantly Muslim communities tí bá wálẹ̀ yorùbá náà àwọn èèyàn bí àwọn ibi wà dáadáa kí wọ́n ó ṣàánú wa èèyàn máa béèrè ni gẹ́gẹ́ mo ṣe sọ níbẹ̀rẹ̀ àdètè so lọ́rọ̀ kan ṣá ní campuses universities polytechnics colleges of education kódà school of nursing ká mọ̀ sọ pé àwọn ọmọ olówó ní lọ ọbẹ̀ lómi ìmọ̀ òwe yóò ṣe sá àwọn òmò but yóò kàn rún mọ́ra ni hmm? wọ àwọn tó ń ṣe ọbẹ̀ kan táwọn máa ń pè ní crash soup ń jọun <laughs> crash soup crack crack so ṣùgbọ́n tí mo kàn fẹ́ lò ń ni pé ẹ béèrè lọ́wọ́ torí àsìkò ìyẹn ó ti yí nínú bá a ṣe lè fáwọn èèyàn ló ń jẹ òun náà ládùúgbò àwọn olóṣèlú máa ń ṣe yẹn hmm, nínú àwẹ̀ mọ́rántì olóṣèlú kan ó kàn déédéé gbé àpò ẹ̀wà ńlá ní tó yà mẹ́nu pé àwọn èèyàn fẹ́ lè máa jà sẹ́wà èèyàn fẹ́ lè máa lura àwọn ó lè fẹ́ lè fi ẹ̀ṣẹ́ yọ yín ara wọn lórí ọ̀rọ̀ àwọn ẹ̀wà tí wọ́n gbé sí mọ́ṣáláṣí wọn tí yẹn rò pé àwọn aláìní ò sí wọn láì àwọn aláìní pọ̀ ẹ̀wà ẹ̀wà àpò kan wọ́n ń jà sí hmm? níbẹ̀ẹ́fì mọ̀ ni ní àwọn àsìkò election ní ward wọn á gbé báàgì láìsí kan sí ward wọn á lólóṣèlú kan tó ń dupò àwọn èèyàn á dẹ̀ máa fẹ̀ṣẹ̀ yọ ẹyin ara wọn ṣé a máa nẹgbẹ́ ní ṣé a máa kíní kan láìsí ẹgbẹ́ fún yídà ibẹ̀ ló ti mọ̀ pé bí n pa wọ́n yìí máa pè mọ́ ọmọ mosque ìmọ̀ọ́mù mi gan ìyá ń jẹ́ ebi ń pa ó kàn láàmú mọ́ra ni hmm, torí pé èèyàn alẹ́sùn ó ti gbọ́ yín káyìí tọrọ òun gan fún rẹ̀ á bí wàláì bá bí ó lè mọ̀ dàkọ̀ rẹ̀ kó tiẹ̀ ní ìdàkọ̀ ààrẹ ni ètò súnmọ́ jù ni àwọn wo ló ní ìdí kìíní bì ó lè jó oṣooṣù ní wàá bí mọ̀ pé ráìsì báàgì kan ló ń rà síbẹ̀ wọn àrà máa bù fáwọn tó níìdì ìgbẹ̀lẹ́ ti rẹ́ lómi ìdí wàá máa torí pé wọ́n ní wọ́n fáwọn èèyàn ráìsì bẹ́ẹ̀ wọ́n torí àwọn àmọ́ àkì mo mọ obìnrin kan ni wọ́n ṣe tèmi ti ń kiri màmá yẹn ọmọ ẹ̀ kò sẹ́ni tó dá sí ó máa ń fọ aṣọ káàkiri gbálẹ̀ nǹkan kan wà láìtàláì kìí ṣe pé wọ́n ní o mo rí ní ṣọ́ọ̀ṣì kan tó wà ní iwájú ilé wa báyìí ṣọ́ọ̀ṣì yẹn kò jìnnà síwájú ilé mi kò ju bíi twenty ten meters bíi twenty meters ilé kejì sílé tó kọjú sí mi ní ṣọ́ọ̀ṣì yẹn wa wàláì mo rí ìyá yẹn tó lọ bẹ tó jáde ìgbà tí mo padà wádìí wọ́n ní wọ́n pè pé kó wá gba owó ní wọ́n ṣe ṣọ́ọ̀ṣì yẹn ni díẹ̀díẹ̀ kẹrẹkẹrẹkẹrẹ wọ́n máa ń di kẹfẹ rí lọ nìyẹn so ìdí nìyẹn ká máa rò yìí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ilé àwọn nàṣọ́rọ́ máa ń ṣe tẹ bá rántí àbátabá wà nìbàdàn ní eighty four eighty five eighty six títí di nineties ní agbowó shopping complex níwájú ui àwọn ìjọ kan wà tá à ń pè ní Hari Krishna ISKCON International Society for Krishna Consciousness hmm? wọ́n máa ń dóṣù sórí báyìí wọ́n máa ń roṣọ wọ́n máa ń fi sórí every Thursday tí n bá gbàgbé every Thursday ni ó dẹ̀ thursday ní ṣàlà wọ́n máa ó sì lè má jẹ́ thursday but every thursday ni mò ń wò sínsìn wọ́n máa ń fáwọn èèyàn lóúnjẹ ọ̀fẹ́ ní Àgbòho shopping complex ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ui ní wọ́n lọ bẹ̀ ńgbà yẹn dáadáa àwọn ọmọ ui mi wà polytechnic Ìbàdàn gbà yẹn ló jẹ́ oyé mi ẹgbẹ́ poli Ìbàdàn àti ui àjọṣe advance bandry lẹ́yìn ni so a máa lọ so mo wọ́n máa lọ ọbẹ̀ tí wọ́n lọ jẹun ó lẹ́yìn pé vegetarian ni kò lẹ́ran ṣùgbọ́n wọ́n fún wọn lóúnjẹ àwọn yẹn lọ ẹlòmíì ń bẹ̀ ló ti kàn jẹnu torí pé wọ́n ti pèpè kúpè sí torí ẹlẹ́bọ̀ làwọn yẹn mushrikun kọ́ ha hmm? torí pé christian tí wọ́n pè lọ́lọ́ wọn yẹn wọ́n ló sọ̀kalẹ̀ àwọn yẹn ló ń bọ màálù hmm? tí màálù bá kọjá wọn kò lẹ́kẹ̀ẹ́ sí ọrùn wọn kàwọ́ méjì wọn pawọ́ wọn pọ̀ wọn tẹríba tí màálù yìí lọ hmm? tọ́lọ́ ní àní àm bahimatul àní àm àwọn ẹran tá a máa jẹ tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ ni màálù wà ń bẹ̀ àwọn fi ń ṣọlọ ọ̀pọ̀lọpọ̀ lè tara ẹ̀ sọnù hmm? wọ́n fáwọn èèyàn ló ń jẹ àwọn chọ́ọ̀chì náà ń ṣe rẹpẹtẹ ńgbà yẹn wọ́n ti dáadáa hmm? lọ́gọ́lọ́n kò ṣàánú wa ibi tí mò ń lọ ń bẹ̀ òun náà ni wípé àwọn mọ́ṣáláṣí náà aléṣù tó ń jẹ síbẹ̀ ẹ rí i pé ní hajj tá a bá lọ àwọn mọ́ṣáláṣí àdúgbò wọ́n ti kó deep freezer síbẹ̀ tá a bá ti ń kírun tán láàmú lọ mú omi àwọn bọ́tù wọ́tà kéékèèké small small bottle ẹlòmíì kó márùn kó mẹ́wọ̀n ní dáhùn àwọn olówó kan ló ṣe yẹn náà síbẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó náà la kọ́ ọmọ ìṣẹ̀lẹ̀ àṣì ńláńlá sádùúgbò wa n tá a lè ṣe tàbí lẹ́gbẹ̀ẹ́ lè wà bí inú kọ́ńpáàdì wa àwọn èèyàn máa ń wá hmm, n tá a lè ṣe a lè ní dífúrísà síbẹ̀ pàápàá láwọn àsìkò ẹ̀rùn tó tún pè lọ́gbẹ̀lẹ̀ tí oorun máa ń mú dáadáa yẹn a máa kó bọ́tù wọ̀tà kéékèèké kódà bí èèyàn fi pure water sachet water sí ọ̀tẹ̀ tó dáa jù ní bọ́tù wọ̀tà láti àtúntà àwọn èèyàn wọn á fi sí àtútù Hmm? a mú àwọn ọjọ́ hmm? ọjọ́ monday ọjọ́ thursdays ok ọjọ́ mẹ́ta ní ọ̀sẹ̀ monday thursday saturdays ok ọjọ́ yẹn juice ni wọ́n máa kó sí àti bottle water juice yẹn rọrùn a lọ company tó ń ṣe ni àwọn food drinks àti hmm? bá a ṣe èmi wọ́n kàn tọkọ lọ sí náà ni wọ́n lè fi ṣúgà sí ó dùn wọ́n àti bá a ṣe wọ́n kó wá yóò máa cheap wọ́n kó sídùn àwọn èèyàn wa máa mú hmm? irú ọ̀sán yẹn báyìí ní ìsìn tá a sọ̀rọ̀ omi yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ọwọ́ tí wọ́n wà ní sàkáání ìyẹn lágbègbè mọ́ṣáláṣí yẹn tí wọ́n wà ní sàkáání mọ́ṣáláṣí yẹn gẹ́gẹ́ bí àwọn mẹkáníìkì àwọn rìwáyà àwọn panẹ́bìtà àwọn bábà àwọn eh, rìwáńdà àwọn tó ń tún jẹnẹrétọ̀ ṣe àtàwọn oríṣiríṣi oníṣẹ́ ọwọ́ torí omi yẹn tó tutù yẹn wọ́n máa wá sí mọ́ṣáláṣí yẹn láti wá kírun kódà ẹlòmíì tó bá kí zórí kan ẹ̀ kan rí tí ó mọ̀ bọ́tù wọ́tà kékeré kan dání tí ó rí lásán náà ṣàkárù lọ nìyẹn hmm? ká mọ́ṣáláṣí bẹ̀yàn lé ní kí mọ́mù yẹn bá mọ́ṣẹ́ wá sí five minutes or fifteen minutes wá sí lákànláṣẹ́ ẹlòmíì yóò wá gbọ́ wá sí yẹn nígbà tó ti rí bọ́tù wọ́tà àbí júìsì lọ́wọ́ tó fi ń relax Monday Thursday ní ètò tá a lè alẹ́mọ̀ ṣèṣì inú ní mọ́ṣáláṣì ẹ̀ náà rí ní mọ́ṣáláṣì Madina tí wọ́n bá ti pèrún ní Monday báyìí ní àsìkò mọ́ Greek wọ́n á ti tẹ́ ọ̀rọ̀ àfiwájú gbogbo wa náà tá a fi lọ hajj tá a lọ múra làmọ́ rí wọ́n ti àwọn kan ló ń ṣètò ẹ̀ ẹlòmíràn ìjọba wọn ni àwọn olówó wọn wọ́n tẹ rẹpẹtẹ síwájú hm? wọ́n tẹ wọ́n tẹ gbogbo ọlọ́kọ̀ ẹ̀kọ́jú sí lọ́tún àtẹ̀sí tẹ bá dẹ̀ jẹun tí wọ́n ti ká sùúrù mọ́ṣáláṣì ti wà àwa náà lè pákéjì oúnjẹ kéékèèké monday àwọn tó bá gbàwẹ̀ monday ẹjọ́ o àwọn tó bá gbàwẹ̀ thursday bẹ́ẹ̀ lómi ò sì bẹ̀rẹ̀ àwẹ̀ monday thursday ni a lè ra fruit síbẹ̀ ọ̀gẹ̀dẹ̀ pineapple wọ́n ti ké wọ́n ti pẹ́ wọ́n ti fi sínú fíríjì ti ṣe ẹ̀wọ̀n agbọ́n àwọn nǹkan watermelon àtàwọn nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ monday thursdays náà àwọn ètò tá a lè ṣe nìyẹn níbi tó tọ́ ìmọ̀tọ́ àmọ̀ mọ́ṣáláṣí táwa fúnra wa kọ́ sẹ́gbẹ̀ẹ́ wa àbí tá a kọ́ síbò míì àbí tàdúgbò wa táwa náà ti ń kírun tàbí tàdúgbò míì tá a ti kírun ṣùgbọ́n gbogbo ohun tí mò ń sọ yìí a rí inú àwọn ará kódà èèyàn lè mọ fáwọn èèyàn lẹ́ran lóṣooṣù èèyàn lè mọ fún wọn ní oúnjẹ lóṣooṣù ráìs èèyàn ti sọ mo ti ṣàlàyé yẹn kọjá ṣùgbọ́n àwọn kan sọ pé àrísìkì yín ló ń lò ó <laughs> ń lo àrísìkì yín nítorí àwọn yẹn mọ̀ ṣe dáadáa kódà òun fẹ́ kó máa lọ àrísìkí òun sí kó sáàtì máa fún òun lóúnjẹ yìí torí pé ní àfihàn àwọn ọ̀nà sọ̀rọ̀ wọn ti ba nǹkan jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò táwọn gbọ́nú rẹ̀ tẹ rédíò táwọn òun tẹlifíṣàn ayé ń bẹ lábẹ́ ọ̀run eh, nǹkan ń bẹ eh, kìíní kan oríṣiríṣi ṣọ́ra eh, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tó ń lọ oríṣiríṣi ni wọ́n ti bá sọ́dà kọ̀jì bí sọ pé ẹ mọ̀ fún bára lówó owó yẹn wọ́n lọ ń lóní o ó ti pẹ́ táwọn èèyàn ti ń lo nǹkan wọ̀nyí so ṣùgbọ́n àwa mùsùlùmí ti mọ̀ pé ní ẹni rẹ tó àwọn èèyàn mùsùlùmí alísùn náà pọ̀ lẹ́wọ́ wa jẹ torí náà ká mọ̀ torí tàwọn tí ó sọ pé à ń lo à ń lo kí lórúkọ wọn jẹ́ eh, àrísìkì wọn káwa mọ̀ ṣe dáadáa torí pé ṣàìtọ́n yóò gbé wá sínú òròrí wa sọlọ́n kò ṣàánú wa kì í ṣàsìkò covid covid kan là wá lójú ó jẹ́ kó yé wa pé àṣeyẹ ká máa ṣe palliative fáwọn èèyàn lóòrèkóòrè Hmm? ṣírọ covid ẹlòmíì ń bẹ ń ṣe wàhálà ń ṣiṣẹ́ kéde pé òun náà ń gbìyànjú ẹ̀rí wọn lọ́jà ẹ̀rọ àwọn ìyá yìí ni láwọn ilẹ̀ Yorùbá wa yìí wọ́n ti jí tọ́jà kódà Haúsá tó fẹ́ tajà fún wọn sí wàá mọ́ṣáláṣí wọ́n ti mọ ìjà sọ́jà tí wọ́n ti rà èmi ni mo kọ́dé o kí nígbà ilé gbé fún àwọn ìyá mi gàárì ẹlòmíì àmọ́ tọrọ ládùúgbò mo ti ṣàlàyé yẹn jọ sí irú àdúgbò tí wàá mú sọ wọn bá jẹ́ ọmọ bẹ́ẹ̀ kẹ́ ń bá ní one thousand lójúmọ́ in fact iye èèyàn tí ó fún lóúnjẹ ẹ̀rù ó bà tí pé dá ẹ̀kọ́ naira wọ́n dẹ̀ twenty naira sí wàhálà ìwọ̀n òyò láàárọ̀ wọ́n máa dẹ́kọ̀ ẹ̀kọ́ naira àkàrà twenty naira people we use àwọn èèyàn ayọ́ jọ́sọ ládùúgbò yín náà lu yín àbáwọn bí mí èyí mú béèrè ṣé àwọn ará Saudi tí wọ́n ń ṣe dáadáa tí wọ́n nigeria Nàìjíríà bí ibi wọn ni kéèyàn wà ní kéèyàn wà kéèyàn wà ní kéèyàn wà ní kéèyàn wà ní unaiza kọfí lọ́hùn yẹn kéèyàn wà ní Qatar kéèyàn wà United Arab Emirates kó wà commissioner sí Nàìjíríà mi ẹ torí ẹlẹ́mi ò ní ẹ torí náà kò ṣe nǹkan kan ó lè wà lẹ́kọ̀ọ́ kó náwó sílé ogbó ẹ níwò lọ́hùn ó lè náwó sí sí àwọn ìlú lọ́ṣun ó lè náwó sí Ondo pàápàá lóńdó wá ń bí ẹ níta àwọn kìfèrí pọ̀ ń bí ṣùgbọ́n mùsùlùmí náà wà rẹ̀

torípẹ́ lómi rò wí ẹ̀mí gan tí mò ń sọ̀rọ̀ ìwọ gan tó ń gbọ́ mi tó bá jẹ́ pé rọ́bà rẹ̀ sì kan lágbára rẹ̀ ká tó fẹ́ máa fáwọn aláìní ẹgbẹ́ wọn gbìyànjú kó máa ṣe tó bá jẹ́ rọ́bà ẹ̀wà kan lágbára rẹ̀ ká kóńgò ẹyọ kan máṣáláà tó bá jágbẹ̀ ní ẹ́ ní ẹ́ níbi tó ti ń sọ̀rọ̀ bóyá àdúgbò tí àgbẹ̀ ní ẹ̀hún ráyè dáko nígbà tó bá ń wa aṣubú ṣe ẹyọ kan méjì ó ti wọ àwọn kan tí ò ní wọ́n lọ fún wọn bá gbàdo tòtò ìmọ̀ tọ́ àmù ló ń ṣe àwọn àlejò tó dé wá báyìí tòtò ìmọ̀ tọ́ àmù kódà nígbà míì ẹlòmíì tẹjọ ń kírun mọ́ṣáláṣí wàá kàn rí ojú tuntun ah ẹ mọ̀ pé àlejò ah, àlejò àni wọ́n wá kí mi láti dé ni wàá ti ọ̀rá pé wàá kàn ọ̀rá sí oúnjẹ lọ fún wọn àlejò yẹn inú àlejò yẹn máa dùn tó bá délu ẹni ah àwọn mùsùlùmí ibẹ̀ yẹn tíra wọ́n tẹ̀gbà ládàá àárọ̀ kùtù wọn ò ní tí ìdáná ó ti gún yán tó ó ti roka àmàlà táyé bí wọ́n ti ń jẹ àmàlà ni ó ti ṣe rẹ́sì táyé pé bí wọ́n ti fẹ́ràn rẹ́sì tọ́lá jẹ́ wà alágbàdo bí wọ́n bá ti fẹ́ràn rẹ̀ ìrọ̀lẹ́ ó ti ṣe mọ́ínmọ́ín ó ti ṣàlápà hmm? ó ti gbé lọ fún wọn pẹ̀lú ẹ̀kọ́ tó dáa hmm? ẹ̀kọ́ tútù tí wọ́n fi jẹ́ tó bá jẹ́ ibi tí wọ́n ti fẹ́ràn rẹ̀ ìwọ náà máa ń tẹ́ ń jẹ ládùúgbò mi tàbí ò tiẹ̀ ní nǹkan kan lọ́ra dábínú hmm? ah, bàbá ẹ káàbọ̀ láti ilé kankan ah, àwọn ṣé àmàlù àwọn ní kwakìyàn ní àà ah, kó dábìnì fún wọn wọn bá fi panu bó jẹ́ pa ìtagbára ẹ̀ ká nìyẹn sọlọ́run ṣàánú wa. وتقرأ السلام على من عرفت ومن لم تعلم تقرأ السلام ìdíje ìtumọ̀ rẹ̀ ni pé kò mọ kí sálámà ò ìtumọ̀ rẹ̀ ni pé kò mọ san sálámà kàyẹn ni pé mọ sálámà aláàmẹ́n àròfà sẹ́ni tó bá mọ̀ wọ́n mọ̀ lámtàrí àtẹni bá mọ̀ mínà máa sálámọ̀ sí man àrọ́fta ẹni tó mà wà man lamta àrífàtẹ́ tó mà àmọ́ ṣá o mínà lè mùsùlùmí nínú àwọn mùsùlùmí ni o kan la máa ń sálámọ̀ sí o ẹni tí ìbá ṣe mùsùlùmí àkì sálámọ̀ sí nítorí náà ni làwọn afáwa fi ṣàlàyé Ibn Hajar Asqalani inú Fathul Bari ó ní tí èèyàn bá ń ṣe tó bá wà nù ṣubú tó bá wà nù iye méjì pé ṣé mùsùlùmí lẹ́ni àbí òní kì í ṣe mùsùlùmí èèyàn ní sálámọ̀ sí ṣùgbọ́n tí wọ́n bá ti wò pé mùsùlùmí ni ó jẹ́ ẹ̀ẹ́n sálámù sí tó pàdésì náà wà nùsọ̀ ẹ̀ mùsùlùmí tí ń bá gbàgbé inú àmì òpin ayé pé sálámù inú àmì òpin ayé ni pé sálámù yóò dé máàrífà ẹ̀ǹtà bá mọ̀ nìkan láàmú sálámù sí ní ṣe wá kódà nú ètò mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wọ́n lọ mọ́ṣáláṣí báyìí ṣẹ́ni tó wá kírun yìí ṣe mùsùlùmí ní mọ́ni àní sálámù sí àmọ́ ìwòrán wa gbọ̀n báyìí ni ṣùgbọ́n tó wá jẹ́ ń tẹ́ mọ́ sálámù àlékún ìyẹn àní ìyẹn ni pé tá a bá dé tà mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ wa ó lọ bí ètò ìkómọ ah, ìgbéyàwó ti mùsùlùmí tádẹ̀ rí i pé mùsùlùmí làwọn ìwà láàánú sálámà sí wọn sọnà àmì òpin ayé ni so káwọn àmọ́ kò sínú yẹn mùsùlùmí tá a mọ̀ àti tá a mọ̀ kárí pé à ń sálámà sí afṣu sálámà bayinakum ẹ rí i pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbà tó dé Madina náà ẹ ó ní ayu adnas ẹ̀yin ọmọ ènìyàn àti ìwọ̀n tọ́ àmà ẹ̀ máa fáwọn èèyàn lóúnjẹ wà á fún sálámà ẹ máa fún sálámà ká nù lásù rẹ ni hmm, hadith abdullahi bin salam hmm, hadith abdullahi bin salam wọn àná hadith ibn wa tirimidi àtàwọn mi àfún sálámà wà sọlúlẹ̀ arhama ibn ajar náà ṣàlàyé wọn àná ibn ajar hmm, ní kitabul iman al-asqalani wà sọlúlẹ̀ ẹ máa dá ibi pọ̀ wà sọlú bi layli wọn náà sùn níyà ẹ máa kírun lóru ńgbà táwọn ọmọ èèyàn ti sùn lọ tẹ́lẹ̀kù lè jẹ́nà tàbí sàlám ẹ wọ àlìjẹ́nà lálàáfíà ẹ wọ àlìjẹ́nà nírọ̀rùn láìsí ìyọ̀nà tó ń dorí náà kàmá sálámà sí ìwà àwìn ní ṣókí tá à ń sọ náà ni wípé nínú ìṣesí ètò lóore jù tí ládàá rẹ gọ́ntíọ̀ tí ó ṣe tí èèyàn lè látọ̀ sọ tá a lè fún ká a lè sọ pé yé báyìí ni tí ó pọ̀ tó sì ní àǹfààní tó fọ́n <clears throat> ká òní ká mọ fún àwọn èèyàn ló ń jẹjẹ pàápàá jùlọ àwọn mùsùlùmí ó náà ní ká mọ sálámọ síra wa àmọ́ǹtọ̀ ń rí o àmọ́ǹtọ̀ ń rí ọlọ́run kó fún yín àtẹ̀yìn lágbára láti lè ṣe àmúlò àwọn nǹkan tá a sọ yìí ní ìrọ̀rùn ìrọ̀hàmọ́tìkẹ́ wà arhamur rahimin allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban ìta sọ tó bá mu wọn látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run mọ́dún wà ládàá rẹ̀ ìta wí tí ó bá mu wọn látọ̀dọ̀ ọ̀rọ̀ àwa ti ṣe tán ọlọ́run kó ṣàforíjì fún wa àtàwọn àtẹ̀yí ọlọ́njà bá nàbí wọlé ọ̀la jẹ́ ká bá nàbí wọlé ọ̀la wọ́n jà wà lẹ́yìn ànàbí aqulu qawli hadha wastaghfirullahi wa lakum subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi